Indigenous Rights Radio, because knowledge is power. Ìgbà wo ni ọmọ yìí máa jáde báyìí? Ọmọdébìnrin, ọmọdébìnrin, báwo ni? Ṣé ìwọ ni ọmọ tí wọ́n fìyà jẹ? Bẹ́ẹ̀ ni mà. Ọpẹ́ o ó ti ṣe díẹ̀ tí mo ti ń dúró dè ẹ́ jẹ́ kí n ya àwòrán rẹ ó dáa bẹ́ẹ̀ ní báyìí mo nílò orúkọ ọjọ́ orí rẹ àti àwọn nǹkan tó ṣe kókó nípa ẹ màá lè gbé sórí ẹ̀rọ ayélujára mi fún ìtàn rárá máa mi ò lè ṣe àwọn nǹkan tí ẹ fẹ́ kí n ṣe yìí. arábìnrin kí ló ń gbìyànjú láti ṣe. ṣé ẹ mọ̀ mi èmi ni adarí òpó ayélujára dírà láti BGS mo gbọ́ pé wọ́n fìyà jẹ ọmọdébìnrin yìí irú ìṣẹ̀lẹ̀ yìí ló lè fa èrò bìtìbìtì sórí ìtàkùn mi. ha dúró bẹ́ẹ̀ ṣé o mọ̀ pé nǹkan tó fẹ́ ṣe yẹn ó lòdì sí òfin tó dáàbò bo ẹ̀tọ́ àwọn ọmọdé lábẹ́ òfin. ìgbà náà wà ń kọ́ ọmọdé ni à ń sọ̀rọ̀ rẹ̀ mo dẹ̀ nílò ìròyìn tó máa jẹ́ kí àwọn èèyàn bo ìtàkùn mi. torí ẹ̀ mo ṣe wá bá gbogbo ọmọ ló ní ẹ̀tọ́ sí ìdákọ̀kọ̀ lábẹ́ òfin a ò gbọ́dọ̀ gbé àwòrán tàbí ìròyìn nípa wọn jáde láì gba ọ̀nà tó tọ́ mo rí ẹ tó ń yá àwòrán ẹ̀ màá gba ẹ nímọ̀ràn láti yọ kúrò lórí ẹ̀rọ ìléwọ́ rẹ ní kíákíá àbí kí n pe àwọn agbófinró sí ẹni. má ṣe yọnu màá yọ kúrò agbófinró báwo. ẹ jẹ́ ká rántí pé gbogbo ọmọ ló ní ẹ̀tọ́ sí ìdákọ̀kọ̀ ẹ̀tọ́ wa ni láti dáàbò bò wọ́n láwùjọ iṣẹ́ ìwá láti ọwọ́ Positive FM tí Indigenous Radio sì ṣonígbọ̀wọ́ ẹ̀. Indigenous Rights Radio because knowledge is power.